我女儿去俺这家吃。 yàtọ̀ sí snapchat mi kò sí filter lórí lórí fóònù mi mọ́ ọ́ ta ló pa. oh the stove you mean i thought the one eh, kilo lórí f kí ni wọ́n máa ń pè yàn mo gbàgbé kí n sọ fún yín ni orogún ìyá mi kú. wọ́n yọ yòókù wá nílò owó ẹ̀yin tó yẹ pé owó bí owó patí lẹ máa ń fún yàn rogún ìyá mi kú o. ogorogún ìyá mi kú brọ́dà mi tó gbé létà yẹn wọ́n sọ fún mi láàárọ̀ pé yẹ ẹ̀ kú. mo gbà pé kí n sọ fún yín lẹ́ẹ̀kan pé àwa náà wà ní lọ́hùn ní jẹ́ kí n lógun mọ́ mi. mo gbàgbé kí n sọ fún yín orogún ìyá mi kú o hmm. ní kàrẹ́ wọ́n ní ìyá Adéọlá kú ẹni tí ìyá ẹ ọ̀rọ̀ ọmọ ẹ ọkùnrin tí mo yìí sọ níjẹta tí ìyá tó gbélé ta ilé ti kàrẹ́ nìyẹn o EFCC máa kó everybody ẹni tí ò bá ti ṣẹ̀wọ̀n ayé ó máa lọ ṣẹ̀wọ̀n sáré nínú àwọn tó yọ mí lẹ́nu àtàwọn tó bá ta nǹkan tó bá bí lọ́sùn èmi tẹ́mi láàgùn lé lórí èyí tí ò bá ṣẹ̀wọ̀n sàárè máa ṣẹ̀wọ̀n ojú ayé efcc máa kọ everybody. àwọn èèyàn wá tètè fẹ́ sá lọ ẹni bá ní má dé mo sọ pé mi ní dé bá sẹ́ẹ̀ gbogbo ẹni bá ní má dé mi ní dé bá orogún yá mi kú ṣá hmm. ẹ̀yin tẹ́ máa ń fúnyàn lówó pa tí owó èèyàn síkì wọ́n fẹ́ ṣòkú òkú bẹ́ẹ̀ ẹ̀kọ́ ẹ̀ orogún ìyá mi ti kú o màá tàgé àkáǹtì nàmbà ó ní Tobi ó ní i have not seen your face before ó ní Auto Bola you are dying mi fẹ́ you are dying for hungry please help one thousand to buy food for your children mi ò fẹ́ mi ò ṣe mo ń direct ẹsẹ̀ mi ò ká bí o ṣe ká you are begging you you are begging ma just borrow data access to add to ask this rice yẹn gan owó bọ́rò la fi rà ọlọ́run wọ́ ọbẹ̀ tó rí yẹn owó bọ́rò ni ṣíkì tó rí yẹn owó bọ́rò ló bá dé. ìmù ọṣẹ tá a fi fọ gbolé tá a fi clean lónìí bọ́rò ni àwọn tá a fi bọ́rò tẹ́lẹ̀ àwọn nǹkan tá a kò fi tá a fi páàkì ẹ̀ bíi mọ́ọ̀pù àtàwọn nǹkan yẹn la bọ́rò àwọn nǹkan tá a tún clean yẹn ó dà pé yàtọ̀ sílé onìkan náà là bọ́rù àti plate láti sanwó tó others is a bọ́rù ọlọ́run jọ o ní tí mo bọ́rù tó yá mi má ti gbà báyìí o ayé gan táwọn èèyàn ń gbé is a bọ́rù is a bọ́rù life ètò yá ọmọ mi má ti gbà o so ibi tó ti yá credit yẹn náà wọ́n máa yá ẹ sí hmm. o ò ṣí ẹ fídíò mi rí mi ìmọ̀ ẹ rí ẹ patronize page mi you borrow because you just see me because I show that I'm cooking soup now you must be borrow asking for money ó níbi tí wọ́n ti máa ń ṣe charity mbẹ́ yẹn ètò àṣẹ ń jọ sí kò pay wá <laughs> aṣọre wọ́n dẹ̀ máa ń sọ pé ẹni tó bá ṣọre kò gbè mí pé ó ní kan wọ́kọ̀ kà nínú kò sí kàkọ̀kan nínú ọ̀rẹ́ mi ṣùgbọ́n <laughs> nígbà yẹn tí bá ti ń jẹun bá máa ní ẹ rí wọ́n máa ti ń jẹun báyìí ẹgbà yìí náà ìgbà kan wá jẹun wá jẹun máa ní ọdẹ dídìrín bọ́rọ̀ ló bá dé o gbogbo tẹ́rí tá à ń jẹ yìí bọ́rọ̀ ni o. Canada yìí gan abọ́rọ̀ ẹ̀ stay ni thank you Canada God bless all of us you. God bless everywhere oh, in Canada east west north and south of Canada God bless all of us. bọ́rọ̀ ni o everything. ògbólórin Amẹ́ríkà yìí ó ní this life is not our own we borrow everything inside but èmi promise as God promise me I will not die young I will live to fulfil my destiny well, so bí ó borrow ni everything na borrow. Mm. tó bá fẹ́mi náà sí tó bá pé wọ́n tẹ̀ fẹ́mi náà ni wọ́n tẹ̀ fẹ́mi náà ni hundred million sí tẹ́mi náà bá mú ten million jáde tí mo wá pín ara ẹ̀ ni wọ́n ti pín débi o wọn ò dẹ̀ ṣe go for me débí go for me yẹn ń sìn ó lẹ́yìn tán gbé go for me fún ó lẹ́yìn tán máa sọ pé kó ti yé bẹ́ẹ̀ wọn ò tí ì fún wa lówó mọ́tò tó bá dẹ̀ tó bá wa ra mọ́tò ń sìn ẹ̀hẹ́n bá tiẹ̀ sọ pé kán bá wa ra mọ́tò kábẹ̀ sí ń ta mọ́tò tó ti yé so nǹkan téèyàn bá bọ́rọ̀ ó máa ń ṣòro láti gbà tó kílò gbà tó wá bọ́rọ̀ tó ẹni dàtà tó bá ti bọ́rọ̀ yẹn wọn kì í fi wá ṣe pláfọ́ọ̀mù yìí ọlọ́run gbọ́ ọlọ́run má ṣe wá ní bọ́rọ̀ plus bọ́rọ̀ scott ojá ọlọ́run níjà jam àgbákò àwọn tí ò bọ́rọ̀ lọ sórí irú àwọn platform Lizzy Anjorin sìn tó máa ní wọn ganu ayé gbogbo wọn yẹn àwọn celebrate wọn lówó lọ sábẹ́ wọn kó lọ bá wọn mm-hmm. tó bá dẹ̀ tún rí politician ẹni bá tún kó nàìjíríà jẹ̀rí tó bá wà lórí Facebook tó bá ṣe yá màmá lọ Sunday kò bèrè owó nǹkan ó jẹ èyí nǹkan kan mi rí bọ́rọ̀ ní gbogbo everything a máa tún a máa bọ́lá tí mi lè bọ́rọ̀ wá fún wọ má bínú o hmm. nítorí máa bọ́rọ̀ tí máa fi tọ́jú ọmọ tèmi ń sìn máa bọ́rọ̀ ẹ̀fẹ́ nìkan gọ́nà dìde <laughs> after entertaining you praying for you kuma you cannot give me anything and then be asking me you borrow this data and you are hungry because one thousand mi ní sọ pé mi ní one thousand but owó tí wà láǹkà ti bọ́rọ̀ ni. bí mo ṣe ìwà yìí gan mo ìwà yìí tó pọ̀ tí mo fẹ́ bọ́rọ̀ ọ̀la ń sìn ó dẹ̀ pé mo ṣe bí mo lẹ́sàmù lọ́la mo máa káńsù ẹ̀ torí pé mi ò rò pé mo máa lè jókòó sí bíbá yìí láti máa tún lọ sí skul kan wá máa san gbèsè owó skul torí skul yẹn tán ṣáà ń sọ fún mi kí wọ́n sanwó skul wọ́n sanwó skul mo ní ẹ̀sàmù kan lọ́la ń sìn bọ́rọ̀ ní owó skul ẹ̀ máa bá dé máa máa san. Hmm. bọ́nà dídé ta bá bọ́rọ̀ a máa tún fáwọn èèyàn jẹ́ mẹ́ẹ̀ ẹni tí déyàn bá bọ́rọ̀ òun sí dájẹ́ ni o tóró má dásán gbèsè ẹni o gbogbo àwọn gbèsè tí mo ti jẹ mo dásán ni ìgbà tán fìyà jẹ mi mo dájẹ nǹkan mi ni <laughs> wọ́n máa ní owó ló máa ń jẹ wọ́n máa jọ ń pinná ó ga tó bá ya bo bíbà yẹn sì kírú ẹ̀ tó bí one thousand kan wà ń bí àmọ̀ pé ó ké platform yẹn bọ́ tẹ́ ní jẹ́ kí platform yẹn kó go by ẹ̀ máa wá sọ pé you borrow money Auto Bola, I should come and be working here and do buy it and come and be spending it. <laughs> Any money buy it. bá kọ́kọ́ rí báyìí máa kọ́kọ́ clear gbèsè mi kan jẹ bọ́rọ̀ ló bá borrow. everything na bọ́rọ̀. Eh, bọ́rọ̀ yìí nìkan. Hmm. Mi ìgbà tight mi ìgbà offering. Hmm. Àwọn tó tún jà mí ló lè kún máwọn ọ̀tí sàn àwọn olè ẹ lọ sọ́dọ̀ àwọn celebrate wọn wà òkè lọ sọ́dọ̀ irú lisi yẹn ń sìn kó lọ sọ́dọ̀ àwọn ó ti yé ẹ máa gbọ́rọ̀ dátà láti nàìjíríà máa tọrọ owó lọ́wọ́ mi ní Canada <laughs> the bukata that is in Canada is not like that in Nigeria ogun ṣọ̀tọ̀tọ̀ if somebody is paying two thousand bill two thousand every month like two thousand calculate it to Nigeria money is two thousand is two million plus hmm? and some people are paying more than that and then look at my face now look at my face if anybody have two million in Nigeria are you are you telling me he's not going to do a hair irun tó máa gùn tó máa dẹ́yìn báyìí irun mi gan máa ń gbé bí a máa lè a lè ṣe a nílé gbẹrun sórí ta bá rí gbà mí gbà mí gan tá a ti dé sàlùm bá máa pa a máa dé sàlùm sí wọn ní mọ bí gbogbo ẹ ṣe lè oníkàlùkù máa bíìlì ara wọn ni ìyẹn náà fẹ́ sanwó ló fẹ́ san bíìlì tó bá kọ́kọ́ rórí ẹ̀ bọ́lẹ̀ your hair is short i'm going to tó bá jẹ́ two hundred náà ṣe lé ní i'm going to take two eighty example nìyẹn everybody á máa ṣàlera wọn. àlọ ah. ah, ṣe ló ní kálukú bẹ̀rẹ̀ sí í ṣe irun ẹ̀ tó máa di ah, ọmọ mi gan gbà tó di lánàá mo ní bá mi tá ìró àtìwá kébì náà rán ó lo ikú ọmọ mi gé agé agé nígègúgè ló bá so papọ̀ ló bá rán wájú pọ̀ mọ́ kíní báyìí òun lọ ẹgbọ́ lẹ́ẹ̀kan tó lò máa bá mi rán padà <laughs> kò lè ṣe é wọ̀ ṣùgbọ́n kò sí nǹkan bí ìlú ṣe rí náà ni bọ́rọ̀ ni máṣíìnì gan bó ni mo ti lọ bọ́rọ̀ ẹ̀jẹ̀ bó mo ti bọ́rọ̀ máṣíìnì talk now ah, is it not borrow is it not the credit card they are using buying it the other day eh? tolúwa ni mí I bought this thing Canadian tire now no, but it's, not, it's, been long but you said the truth is it not credit card that I use I eh eh eh the credit card what is the meaning of credit card is it not borrow money another English of it is credit and borrow I'm saying it for just for this person to know that we are not lying no babe <laughs> no ká ṣàlàyé dáadáa kó má dàgbé èèyàn láwọn àwọn tó kówó dání gan wọn kò débi tó pẹ́ òwò ọ̀fẹ́ lówó yẹn ah you see eat more eat more eat more please biko give me one chicken the chicken is sweet I actually left it no fọwọ́ mu fọwọ́ mu fún mi ṣe fẹ́ lọ mú síbí èmi ti jẹ kan wọ́n ti jẹ mo tẹ̀rù bóyá máa pẹ́ ni tọ́yẹ́ pé kò dùn ún sí i ó máa gbé sẹ́gbẹ̀ẹ́ ní òní jẹ it's sweet sweet sweet sweet ṣíkì yellow pink open ẹ omi yẹn kó tutù kó fún mi lómi tó bá tutù dáadáa mo fẹ́ mu omi sẹ́mi mi potato fún mi yóò dry púpọ̀ you want the you don't like this one which one do you like most okay this one is not too dry you give me the one that is dry you ìwọ ò like èyí tó dry pa yìí ìwọ ò kì í like èyí tó dry pa eléyìí yóò dry púpọ̀ i will help you because i know you are you love fún mi ní ìtò dry mo fẹ́ fún eléyìí ni yóò jẹun jù ah, gbà gbà yìí ìgbẹ́ o wọ́n lè fi lùlù bó ṣe wà rẹ̀ ìlù sí mi ní sàmbà kájọ mú jójó ẹ̀ẹ́ eh, eh, that's why they call it drumstick okay drumstick that's why they call it drumstick you are right mm. me that i said i even want to be seen that i say look at my hair although me very anything see me the fẹ́ touch irun mi gan wig ló bá hair the people who have two million in Nigeria they play their hair like this. Hmm in fact when you see people face on social media <laughs> in fact what Facebook is doing to us is not right anyway some people Facebook promotes some people and eliminates. I mean try to demote some people and you see some people's face like this baba if care is not taken you feel like going to Nigeria when you go there you know that they are just lying lo packaging ló bá dé wọ́n á gbé pé ìrọ̀rùn package ló bá dé package ni hmm. but Canada you cannot package anything can you. Mm-hmm. In Nigeria now. Nigeria now. wọ́n máa ṣe irun wọn ni ojú ọmọ àdán kòlá kòlá ẹni tó ń sọ̀rọ̀ ẹ̀ ń sìn ó lè lówó lọ́wọ́ jù mí lọ a máa béèrè a máa béèrè bí béèrè bí béèrè bí má ẹ̀ papọ̀ wọ́n tó ní ní nǹkan ní anybody ọmọ lè rí mi jẹ this time o. Hmm. ní kí n pín owó fún yín pín wọ́n ò tí ì gbé dé. somebody in Nigeria say okay ẹ bá mi pín owó kan fáwọn kan lórí Facebook kí á ní máa pín you no give me the money where is the water now darling. Oh. you know your mommy know how to cook very well yeah. it's very delicious the rice that efo will be good in eba and semo and amala do we have amala we have only semo. Mm -hmm ṣàìwé wọn àmàlàbà tó tó bá ti pẹ́ ó máa ń kò ní fẹ́ kò ní fẹ́ ṣe dáadáa mú támàlàbà pẹ́ lé ó máa ń domi the powder the powder yeah not that ó máa domi yẹn bọ̀ tó bá ro àmàlà yẹn ó lè má fẹ́ ní tèsì tí ó kó ní yeah I know we have one old yam uh, old um, pounded yam gbàdá òrùngbà yẹn kò wá fẹ́ẹ́. Sen. One thousand. Wọ́n mm. máa lọ yá wá máa. Àwọn tó fún ẹ ní wọ́n ta owó tó fi ra kírẹ́dìtì yẹn jẹ́ kán kú yẹ one thousand yẹn. Ọlọ́run á pèsè for everybody wow? o. Mm tó bá jẹ́ pé irú just ẹ̀ ń sì kọ́ bá mi boost page kan kíkọ́ lọ kó go viral nínú kíní mi kémi náà tiẹ̀ gba ayé kù màá fún yín màá dàṣe yín lówó bí o tiẹ̀ ju owó one thousand one thousand tó bẹ̀rẹ̀ lónìí one thousand one thousand in Canadian dollar is how much is like uh, less than one dollar yeah one thousand one thousand naira is one is less than one dollar one dollar ọ̀fẹ́ one dollar ni kò pọ̀ but at the same time ọ̀pọ̀ yẹn náà Nigeria is money. anyway <clears throat> Tolu send your account number Tobi Mayowa send your account number Tobi Mayowa, ó ní the one thousand, send your account number. send your account number tó bá send ẹ̀ e, máa fún ẹ máa ti ẹ fún ẹ jù bẹ́ẹ̀ lọ. ṣèbí nàìjíríà mú ni lóbìnrin kì í ṣe kàdájíà dọ́là lóbìnrin náà kò ń one thousand dollar lóbìnrin one thousand naira lóbìnrin send your account number. I can give you more than that. I can send the account number, I'll give you. Make sure I need money, but let me just come. Send this. let me give you. Torí tí èèyàn bá wò ní, tó bá wo ojú man máa ń fi èèyàn pa lórí Facebook yìí, orí ò ní wùyàn ṣe mọ́. Màá fi àkáǹtì mi sórí ìbẹ̀rẹ̀ kò dá sọ́tún máa fún mi lówó ń bẹ̀. Àfi ká máa béèrè lọ́wọ́ èèyàn. Excuse me, gbogbo ìta ti ṣe. Àrò ó gbà. àti gbogbo etí ẹ̀tẹ̀ bá fi wò fúnra yín send your account number o. àmọ́ hmm. ìta ah, máa ṣe tọ́lọ̀ máa gbọ́ tiwa bàbá ní ká dijú kó lóore lọ́gán kẹ́nìbọ̀dì kéèyàn tiẹ̀ máa ṣe bí àwọn èèyàn ṣe ṣe sí wa tó lóore máa fi lọ́gán èèyàn nímọ̀ so send your account number really èèyàn only borrow. owó kó tún fún yàn lára èyí tó bọ́rọ̀ náà kò sí problem we have done it many times but Nàìjíríà àwọn amóoreṣu níṣe ni wọn kó máa da láìmọ̀ ṣíṣe lójú aráyé ni kó ta gbogbo property ẹ̀kọ́ kó fi ra nǹkan fún wọn jẹ́ Nàìjíríà wọ́n máa máa wá dáńfò lọ́ọ́ báyìí send it. I'll give it to you. I'm not a stingy person if I'm okay. But àwọn èèyàn ti ṣèkà fún mi gan. Àwọn èèyàn mórí tó bá ṣòro fún wọn tán wá ṣe burúkú padà fún ẹ. Hmm. tó bá ṣe dáadáa fún wọn máa pè lọ́dẹ̀ pé ó ṣe ló bọ̀ send it if you really need it send your account number <coughs> tó bá ti ṣe tó ń jà mo máa fomi sí gbogbo inú kéré mo fẹ́ fẹ́ sòkòrò àmọ́ ṣùgbọ́n. o gbọ́dọ̀ tú obìnrin yìí. mo ti rí àwọn kan tí wọ́n wọ́n ń send message sí mi hmm. you think i'm going to answer you sending me rubbish you like me anyway. Sizuwe, ẹ má bínú pé mo ń jẹun níwájú kámẹ́rà o àwọn kan jẹ àwọn kan content wọn ni kọ́ máa jẹun so it's not a kò ṣe content wọn ni kọ́ máa jẹun everything they are doing they show it on the eh, for people to see. mo láì bó ṣe jẹun yẹn inú mi dùn. Kilo ló wí you welcome i'm always happy when you eat hmm? you know when somebody is eating you your immune system will be built and you no take things uh, serious you know when people are not eating you are losing appetite people will be ó máa jẹ́ kéèyàn máa take nǹkan so serious and uh, happy because your your body also you are not giving them what they want and um, when you make your spirit okay you make your body also alright. yeah. so enlight your spirit so inú kẹ̀dẹ̀rẹ̀ ó máa ń dà torí some people your spirit don't need to be angry don't need to be thinking no need to be depressed because those things are demons you understand you need to come o gbọ́dọ̀ wà nínú ẹ̀mí happiness is the key eat. Mm. wọn tí ọlọ́run ò dá lóhùn tó wà gan wọ́n rẹ̀rìn ọmọ àwọn ìfẹ́ máa banújẹ́. Hmm àwọn tó sí nàìjíríà tó sí canada gan wọ́n ń yọ̀ wọ́n rẹ́rìn doclets of èmi tí mo ti di citizen àti mi ò tí di citizen jọ sí mo jẹ ìyá náà ẹ̀rí ni I saw one of my video today I cried ṣé ẹ̀rí mi hmm. ìgbà tí ayọ̀ mi ti wá dé tọ́ọ̀ mi ti níyànjú tọ́ọ̀ mi ti dayọ̀. Hmm? àwọn èèyàn kan ló wá sí Canada tí wọn ò ríwèé wọn gbà tán tún ń dá wọn padà sílé tí wọn ní kankan so bí mo ṣe wà ní Canada ń bí báyìí tí n bá fẹ́ kó èèyàn mẹ́wàá wọlé mo ní tí mo fẹ́ ṣe sponsor wọn tí n bá délé wẹ̀ mo ní láti gbé wọn wọlé ọmọ mi tó bá fẹ́ kó èèyàn wọlé bó ṣe wà yẹn ó lè ṣe it's a grace but tí èèyàn bá ní grace gan kò kí ń mọ àwọn èèyàn yẹn tí wọn ò tó ẹgan tí wọn ò ní nǹkan kan tí mi ò ọlọ́run ló ní gbogbo nǹkan o wọ́n fẹ́ kó máa wò pé ọlọ́run ò gbọ́ tiẹ̀ wọ́n fẹ́ máa wò bíi pé bóyá ọlọ́run ò dẹ lóhùn àwọn tó yẹ pé ibi tó wà gan tọ́lọ́run ṣe fẹ́ wọ́n fẹ́ ní wọn ní bóyá o gbàdúrà bóyá o ní ọ̀rọ̀ mi tọ́pẹ́ mo dúpẹ́ fọlọ́run. Hmm. ọlọ́run ẹ ṣé o má jẹ́ kí tẹsímọ́nì mi bàjẹ́ o ọlọ́run ò jẹ́ kọ́ ọmọ mi yọ mí lẹ́nu mo wá sí Canada kò sí ogun tí wọn ò gbé nígbà tí àwọn Nigerians dé o àwọn àjàjà àwọn tó ń ṣe blogging lórí media yẹn wọ́n ní àwọn máa mẹ́sọ̀ pé <laughs> ìgbà kan náà tún sọ pé wọ́n máa mẹ́sọ̀ pé wọ́n gbọmọ lọ́wọ́ ẹ mo ní ẹ ọmọ wo <laughs> ṣọ máa já àbọmọ ẹran wọ́n fi gbọmọ lọ́wọ́ ẹ àwọn mẹ́sọ̀ pé àwọn social kìnnìkan máa gbọmọ lọ́wọ́ ẹ mo ní ṣẹ́bẹ̀ rẹ̀ pé ṣe máa ń ṣe fún wọn ní ara yín London ẹ̀ rẹ̀ pé mi wà ní wúlígàsì yín ni àbí wúlíìsì àbí nọ́ńsẹ̀nsì yín lẹ̀ pé mi wá jí mi people know who responsible are those who are not responsible tí bá kàn kàn bí àwọn èèyàn kọ́ mọ̀ pé eléyìí ò tiẹ̀ ń dúpẹ́ kò tiẹ̀ múre kò tiẹ̀ mọ́ you know I give thanks to God <laughs> hmm, oh God wọ́n ní tó bá ti lọ tó bá lọ Nàìjíríà ò wọlé jáde ó ń bo ni ní Canada wọ́n sọ fún ẹ pé ẹnìkan máa wọlé kò lè jáde nígbà tí ń ṣe pé mo commit offence àbí mo gba owó mo fẹ́ sá lọ àwọn tó gbowó tó ya owó nílùú ibi tí wọ́n wà náà sá lọ nàìjíríà àti wọ́n máa rí pọ́wọ́ lè tẹ̀ wọ́n mọ́ tọ́lẹ̀ máa san owó yẹn níta kò sí sàmú ò lè sàmú ọlọ́run lọ́wọ́ àbó bá commit offence ó tàn mi ò ṣe crime mi ò jalè ibi tí mo wà yìí tí mi ò bá kàn sọ French ni kò lè mi ò lè kò lè easy I have to speak French if i'm not speaking french i have to get out from this state kì í ṣe pé bóyá ogun kan wà tó yẹ pé ọgọdọ èmi tún blog i have a mo tún blog mo ní personal bóyá gbogbo orúkọ follow àwọn nǹkan ẹ but apart from that bóyá eh, eh, ọ̀rọ̀ àti pé ní state yìí their things education wọn ó slow wọn ń kánjú ìyá kan tájọjọ wà níbí ìbàdí tájọ ṣiṣẹ́ ń gbà yẹn ó ṣe graduate àti ó ṣe ó ṣe ń practice ó ti fẹ́ wọ seventy years ó sì ń ṣiṣẹ́ kì í ṣe kò ṣe nurse doctor ni doctor she is a medical doctor ìkan náà wà nínú building mi tó yẹ pé mo ti yá gáràjì lè mo ti yá parking space ẹ̀ rí màmá yẹn máa ti wọ bí seventy sí àbí sixty going to sixty láti fẹ́ wọ seventy ó sì ń ṣiṣẹ́ náà ó dẹ̀ ṣe tó ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ láti láti tó ṣe bẹ̀rẹ̀ mẹ́sì kò tí ì ju bí twenty twenty years lọ ìyẹn mi pé àbí twenty or bí fifteen ìyẹn mi pé at the age of fifty something ló ṣe graduate kúrò ní nursing i mean mo ní nursing doctor medicine ló ṣe àbí ṣe bí that woman is a doctor our neighbor that one that uh, borrow us the uh, yeah. garage there. So, we give thanks to God. Oh àwọn èèyàn máa ṣojú báyìí sí ẹ tó bá ti lọ ṣe photo shoot wọn máa wò pé ayé wọn ti dájú tiẹ lọ láwọn tó fẹ́ wà mí tó wà ẹlòmíì tó fẹ́ pé mo máa ń rẹ́rìn pẹ̀lú omi lẹ́lómi bẹ́yẹ tó bá fẹ́ wá Canada gan á fẹ́ wá iṣẹ́ kí wá sílé yín ibi tẹ́lòmíì ń dé sí tó máa pọ̀ nínú ilé gan yàrá kan ni tẹ́lòmíì ẹlòmíì tó máa dé sí Canada tó bá lóò lọ kí ọ̀kan lé tó máa gbà sí tó bá lóò lọ Canada lọ bọ̀ ẹni tó lọ kí ibi tó dé sí yẹn yàrá kan àtàbọ̀ ni ẹni yẹn kò ní sitting room sitting room tó bá máa dé kékeré báyìí pèpèrè ni ìbá ti rí wọn tó máa ń ṣù ẹ̀ nínú kinní even àwọn kan tó pera wọn celebrate ń gbà yẹn yàrá kan àti pálọ̀ kékeré báyìí ni wọ́n ní wọ́n dẹ̀ máa bú ẹ tó bá ti lẹ́yìn tó bá ti wà báyìí nínú Canada ọ̀gá ni kẹ́ máa salute wa tá bá tún jáde máa fẹ́ ẹ̀rí sí i abẹ́rẹ́ ṣiṣẹ́ uber lánàá mo tún complain ẹ̀ wọ́n ni wọ́n fẹ́ mọ́tò two thousand and fifteen láti lè máa ṣe standard uber ẹ̀ ẹ̀ mo yẹ táwọn ẹlòmíì tó bá ṣe uber ń pa lójúmọ́ ni ẹlòmíì tó bá lè ṣiṣẹ́ dáadáa ó ń pa three fifty lójúmọ́ three fifty mo sọ fún ẹ ní uber tó bá kì í ṣe uber eat ni mò ń sọ uber eat wọn ò pọ̀ owó but uber gangan tó bá gbé iṣẹ́ tó jìnnà because i remember that ẹ̀ ti máa ń wara mọ́tò káàkiri tí mi ò tí bẹ̀rẹ̀ sí drive tí n bá gbé uber mo ti gbé bà lọ síbi kan rí tí mo mọ́tò wo ni mo fẹ́ lọ ra mo fẹ́ lọ ra mo ṣìbíṣì kan báyìí tí mr balo bẹ́ẹ̀ mi jọ ẹ̀ i pay one sixty dollar one sixty dollar ni meter read débi tí mo lọ one sixty dollar one trip pátápátá one sixty dollar yẹn kò lè ré pójú forty dollar lọ tó máa fi bọ̀ because stress trip ni àfi tó bá yẹ pé traffic wà traffic bá dẹ̀ wà náà wà kàn manage wà wà ń bẹ̀ náà ni pé bó dẹ̀ jẹ́ one fifty yẹn ló ti ẹ̀ pa èdè gan àbí one sixty yẹn ó ti pa owó ó ti make owó ah, ìgbà tó bá wẹ̀ ló máa ṣe irú iṣẹ́ yẹn ni wọ́n sọ pé mo fẹ́ lọ ṣe owó bábà sí i wọ́n máa fi compare ẹni tó ń ṣe márúwá nàìjíríà àbí ẹni tó ń wa taxi tó ń wa uber nàìjíríà you want to compare the Canada with that place no oh the battery I'm resuming back. iná ìgbìnà ẹ̀ yìí o tọ́pù ẹ̀ yìí black ẹ̀ náà ṣé pé mo wọ́n dà fúnra mi mo rà fúnra mi gbà ẹ̀ mi ò mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ mo ń ṣàjẹ́ nínú ilé ni black yẹn náà size ẹ̀ nìyà hmm? black yẹn náà size ẹ̀ ni wo bínú yàrá ìṣe dark ó jẹ́ kójú mi dúdú no problem. no because of you know your bright was not be bad. so orogún my horogu yami, yade ó ṣaláìsí ó fẹ́ up, kò sọ fún abọ̀tá ti gbọ́ dẹ̀ ti sọ fún orogún ẹ̀gbọ́n 自分面白い、わかんないかも、ついたき、ばい、ぶん、すむ、そう。 let's stop this now mo ti resume but mi ìrántí nǹkan tí mo ń sọ mọ́ mo ṣàmọ̀ pé ẹnìkan béèrè fún assistant lọ́wọ́ mi. kò sí bọ́n inú yàrá ìtì bá ti wà ń bẹ̀ bá ọmọ ajẹ́ kó dùn mí dúdú ètò mi máa dúdú. pretty pretty pretty baby. ẹbí adúpẹ́ fọlọ́ o. Pretty baby. Adúpẹ́ fọlọ́ o. It is well. It is well. It is well. Ah, mo post nǹkan kan lẹ́ẹ̀kan. Ṣé post ṣá? Mo ń try láti post nǹkan kan. Ṣé post ṣá jẹ́ wo? àbí kò ti pose oh kò ti pose. mo fẹ́ sọ nǹkan kan mo ti gbàgbé ṣá you don't okay somebody say you didn't announce so everything tí n bá ti ní ni màmá sọ fún gbogbo wọn àbí orí facebook wọn ò fẹ́ ni fọ́rọ̀ èmi tán ṣe pé wọ́n máa deport ẹni hmm. wọ́n máa dẹ́ padà sílé ni so èmi kí wọ́n máa announce mi <laughs> fún àwọn ta ni for who ta ló bá mi ṣiṣẹ́ yẹn ta ló bá mi ṣe ọlọ́run ni máa announce fún ọlọ́run ló bá mi ṣe ọlọ́run náà dẹ̀ mo dẹ̀ sọ ó mọ̀ so those who are important who are very who cannot fail you it's not all testimony that you give to your enemies a lot of enemies àwọn tó ń ṣọyàn báyìí káyé èèyàn bàjẹ́ ó wà lórí social media mi so ta ni máa sọ fún <laughs> who am I going to tell o oh? ta ni máa sọ fún ta ló bá mi ké ta ló bá mi jìyà kò sẹ́ni tí ó fẹ́ sọ fún ìjọ lọ́hùn lọ mo ti dúpẹ́ fọ́lọ́hùn so àwọn èèyàn tó wà lórí Facebook yìí kàn ní má ní ní majority ninety seven of them three percent péré ló máa sọ pé ọlọ́run ṣe ohun òtínú ẹ̀ máa dùn yòókù báyìí fojú bá jẹ́ pákó dànù bá yí ẹ̀jẹ̀ so I don't need to announce anything to anybody thank you oníkóńgà thank you hmm. ẹ ṣe tẹ kí wa. Hmm. orí facebook tó ti sọ pé wọ́n ní wọ́n ti ṣe pé kán ṣáà lè deport mi torí ẹ̀mí ìtẹ̀ tún lè gbàgbé gbà àwọn tó dúró tì mí nígbà yẹn kò ní bàjẹ́ fún yín o kò ní bàjẹ́ fún ẹ àmì gbogbo àwọn tó dúró tì mí àwọn tó jẹ́ aráàlú Canada náà gbogbo àwọn tó help wa ẹ ṣe o ẹ̀yin tẹ́ fẹ́ kó ṣe é ṣe tẹ́ fẹ́ kí nǹkan ṣe é ṣe fún wa náà ẹ ṣe o torí bó ṣe fẹ́ ṣe fẹ́ kó ní fún mi yẹn ló máa rí fún yín ṣe ti rí ẹyún tí iṣu èèyàn tó bá jiná máa fọwọ́ bò jẹ ni original iṣu kì í ṣe ráìsì àmù kì í ṣe ráìsì àsọbẹ̀ ẹ̀fọ́ tí ò tí ingredient ò pé yẹn torí ọbẹ̀ ẹ̀fọ́ tí mo ṣòfò tẹ́lómi bá fẹ́ ṣe ti edé pupa pupa ọ̀dọ́ mi láìké dé yẹn a kò sí a kó fresh wọn a kò sí akẹja gbígbẹ a kò sí akẹja tútù a kò sí a kó gbogbo ẹran ayé ló máa kó sí hmm. bí n ṣe wà yẹn mo mọye ẹran tí mo kó sínú ẹ bọ̀tá tó ń dúpẹ́ tiwa ni ẹlòmíì ló jẹ́ pé yọyọ ló máa ń sè yọyọ ẹja yọyọ ló máa ń sè mi ì tún fi yọ wọn náà nítọ́lọ́run bó rí dà wọ́n sí ni ṣó ti yé. Mm-hmm kọ́lọ́n kó bá wa ṣẹ́gun ilé nìní àtàwọn ìka tó máa fẹ́ kó ṣiṣẹ́ kó má jìrì tó máa fẹ́ kí ọkàn làágùn dànù lásán. níṣègùn nǹkan èèyàn ń sọ ọmọ nǹkan èèyàn ń sọ ni. èmi lẹni táyé ti rò wípé kò lè gbé Canada tí ò lè pé kò lè ríwé gbà o àmọ́ mo rí àánú rẹ gbà Ọlọ́run ló bá mi ṣe ẹ wàá bá mi gbé gba ọpẹ́ o yẹyẹyẹ ẹ wàá bá mi gbé gba ọpẹ́ o yẹyẹyẹ. Mm. Hmm. ṣeun. ọlọ́run ṣeun kánádà náà ṣeun thank you. èmi lẹni táyé ti rò ìpè kò lè dá nǹkan kan ṣe ìpè kò lè rí nǹkan kan ṣe àmọ́ mo rí àánú rẹ gbà ọlọ́run ló bá mi ṣe ẹ wá bá mi gbé ìgbà ọpẹ́ o yẹ́ẹ́yẹ́ẹ́yẹ́. Yeah, yeah, yeah. tolúwa ni mí o ṣé wàrà tí mo ṣe yẹn ti tán oh somebody has called me o. The person called me few minutes ago. Ah, 30 minutes ago? Somebody called me 30 minutes ago. when am I going to Nigeria for visit? If you buy me ticket tomorrow, I will go. Book my ticket if you want me to come and visit you. Dear customer, the MTN number you have dialed is currently switched off. Please try again later. Thank you. Dear customer. Ah, me, the money, pay me. Oh, God. My phone is on silent. Let me see. Phone me one silent. Silent. Where are you going to? Nigeria to visit. I'm not in Nigeria for now. Okay, where are you? ṣọkùnrin lélẹ̀ àbóbìnrin ṣe bí aṣọ obìnrin ló Fadékẹ́mi Fadékẹ́mi is praying ah. Fadékẹ́mi Fadékẹ́mi pray for me let me recognize your presence here you that is asking you say you need money for your you need one thousand I said you should send your account number oh. Hmm. Bade Joko ó ní glory be to almighty god hallelujah o how are you ma i'm fine o fọlákẹ́ ọlágúnjú ah ó ṣé o thank i mean ẹ ṣé o god bless i don't understand i mean you didn't announce okay dáre mi jẹ orúkọ ẹ látẹ̀kọ́ dáre dáwúdò àbí dáwúdà. Fadékẹ́mi tún sọ lẹ́ẹ̀kan sí pé Adé Fadékẹ́mi how many Fadékẹ́mi is here Fadékẹ́mi said again that Congratulation! Oh, that's good. Thank you very much. Joy shall be permanent in Jesus' name. Àmín Jésù, when you go into Nigeria. Àwọn olóyè àkàrà Rónkẹ́ Abọ̀ Abọ̀ Abá. who is this you can come to my city and you go to my country we visit Nigeria together <laughs> oríṣiríṣi oya come come to my city thanks so much Ronke Aboba thank you for giving us star i mean for ẹ fún wa ẹ fún wa náà ní star ẹ máa fún wa star lẹ́ẹ̀kọ̀ọ̀kan ẹ fún wa star. F one star F one star F one star tẹ́ ẹ bá fún mínísítà mi ní kó lórí ṣáàtì ẹ fún mínísítà what are you doing ọmọ kí ló ṣe oh you are watching tv mo ní kán fún one star ni ẹ fún one star ẹ fún one star ẹ fún one star ẹ fún one star ẹ fún one star ẹ fún one star. ẹ fún one star tẹ́ ẹ bá fún mi ní star lórí platform mi ò lọ nísìn give me star give me star give me star jẹ́ n wo sọ̀rọ̀ andy jẹ́ n wo news what happen somebody call me somebody call my name. Eh. Dear customer, the MTN number you. mi mọ ẹni yẹn pè mí kò ní mọ̀ pé fóònù mi wà silent ni. wàrà first class ni mo fẹ́ mi fẹ́ àmì first class or business class that's what I want. Let's give Otobola star. Give me now. Let's give Otobola star. Give Otobola star now. Give me star. <laughs> Abẹ́fẹ́ kèmí náà. Káà náà máa jó ká máa pò dípọ̀ fún yín bíbáyìí. Ká máa jó bí kóra òbídìí ká máa jó kóra <laughs> ó ga lọ́wọ́ má jẹ́ káyọ̀ mi bàjẹ́ give me star ìwọ tó tiẹ̀ kọ́kọ́ fẹ́ ra ticket fún mi lọ sí nàìjíríà wá tiẹ̀ kọ́kọ́ fún one star náà give me star give star star star give me star star star give me star star star. give me star star star èmi náà kọ́ máa ká sókè báyìí màá lè máa gbọ̀dí báyìí náà ni <laughs> màá ṣe báyìí pọ̀tì oúnjẹ ìdí ẹ̀ gan tẹ́mi bá ní kí n máa gbọ̀dí bẹ́ẹ̀ gbogbo ìdí ló máa dànù ló máa ṣe pọ̀lọ̀pọ̀lọ̀pọ̀ <laughs> a máa po ìdí ẹ̀ pọ̀ ni. Ah, ọlọ́run má jẹ́ káyé wọ́n bàjẹ́ o má jẹ́ káyé mi bàjẹ́ o ọmọ mi gan ò lè jó bẹ́ẹ̀ talk less of èmi fúnra mi God forbid. <laughs> ẹni tó fún mi ṣàyẹ kò ní bàjẹ́ fún ẹ láéláé ó dàgbà ó ṣoríire o inú ẹ máa dùn ọkàn ẹ balẹ̀ wàá rí bá ti ṣe wàá rọ́nà gbégbà ó níṣẹ́kù o gbogbo àwọn ọ̀tá rẹ ọ̀run yóò dojú tì wọ́n wàá borí ogun wàá lẹ́yìn gbogbo àwọn ọ̀tá rẹ ìwà jẹ́ orí òní jèrò òní ṣẹ́kù gbogbo àwọn ènìyàn tó mọjọ́ bí rẹ òní mọjọ́ ikú ẹ o ìwọ tó fún mínísítà yẹn òkè òkè òkè ló máa lọ o ọlọ́run máa fi àyè rẹ sí àgọ́ àti ipò àwọn ọlọ́lá á dẹ̀ pọ̀ mọ́ àwọn ọlọ́lá àti ọlọ́rọ̀ ìwọ náà máa jẹ́ ọlọ́lá àti ọlọ́rọ̀ wàá rọ́gọ́lò <laughs> wàá rọ́gọ́lò God bless you dance and send your dance dance and I send you star oya dance if you like to see you dance uh, uh, kò ń ṣe tí mi lè mi lè wọ mi lè mi lè orí bẹ́ẹ̀dì wọn ń jó lórí bẹ́ẹ̀dì kéèkéè kéèkéè kéèkéè kéèkéè kéèkéè kéèkéè your body is very farm and young why do you think you are old did i tell you i'm old who told you i'm old <laughs> ṣé mo ti <laughs> kí ni èjì mi tẹ máa dárúkọ old èmi tí mo máa lo one twenty years mo máa lo at least fifty something mọ ìwà sọ pé kí ni mo ṣe ṣé mo ti dé halfway gan i'm not saying i'm old it's not my i'm not an entertain dancer mi ò ń dancer entertainer dancer i can dance for my like you í ṣe pé kí n wá máa jẹ́ pé gbà tí mi ń kọrin tí wọ́n máa dance a sọ pé kẹ fún one star you want me to give star first ẹni tó fún one star love, la fi la fi tírélà já àdúrà sí sí ayé ẹ̀ fún yẹn fún wa star ká fi vẹ́sù já àdúrà sí ayé yín trailer trailer àwọn thirty thirty tons like twelve náà ti fi já àdúrà fún wọn sí gbogbo tó máa lò lójú ayé wọn ire wọn ni mo ti bẹ àwọn ogun ọ̀run kọ́ máa mi lọ já sílé wọn ẹ fún wa nísà ayé ṣàwọn ọmọ kẹ́kọ̀ọ́ máa dẹnu nìkan àmọ́ ẹni tó ń sọ̀rọ̀ sí ẹ fi star sí kẹ bó bó star sí ẹ bá dẹ̀ bó star sí kẹ wọn ni ma dance dance for who i should dance for you before you give me star fox star how much is the star ṣé star yẹn jẹ́ jọ ó tó jọ lọ́fà ìṣòwò jẹ́nsì tó bá máa fún mi ten thousand star ẹ̀hẹ́n tó bá kọ́kọ́ fún mi ní five thousand star ń sìn máa sáré bẹ́ẹ̀ dìde máa máa jó. star wèrè wò ẹ fún mi ní star tẹ́bàá dẹ̀ fún wa kẹ́ kẹ́ paradà kẹ́ ẹ bàmùs ẹni tó fún wa ánsà yẹn lẹ́ẹ̀kan sí kò ní bàjẹ́ fún ẹ inú ẹ yóò dùn jàre yéè wọ́n ti fún wa ánsà wọ́n ti fún wa ní twenty star kan o yéè gbogbo àwọn tó fún mi star lórí platform yìí ẹ ní ṣẹ́kù o ẹ ní jìyà ẹ ní ṣe lásán ojú ò ní tì yín o gbogbo ẹni fún mi ní star ọkàn wa yóò jọjọ balẹ̀ ni o a ò ní ṣìṣe a ò ní gbọ́mọgbìn a ò ní dòkú lọ́mọdé a ò ní kú síwájú àwọn òbí wa o a ò ní jẹ gbèsè a ò ní fi gbèsè lò gbà a ò ní náwó kan sàlẹ̀ àpò a ò ní tọrọ jẹ àwọ̀ wa ò ní ṣá o ògo wa ò ní kú o àròwó lò àròwó náà o àròwó náà o àròwó náà o God bless you God bless you God bless you what ah gbogbo àwọn tó fún mínísítà yìí ẹni ṣẹ́kù ẹ̀mí gígùn àtàláfíà ọlọ́run máa fún yín o ojú ò ní yín o ẹ ò ní ṣìṣe o ilẹ̀ ò ní gbé yín mì egbò yín tó máa ń lo mọ́tò mọ́tò yín ò ní dipó sí yín o ẹ ò ní lásídẹ́ǹtì eyín iwájú àti tọ́kọ̀ ò ní ká o ẹ ní wàkísà kẹ́yìn aṣọ ojú ò ní tì yín ara ò ní níyìn o so shall it be in Jesus name let me mention your name Peter Odulaja God bless you ìyálà ah, ìyá wọn Bùnmi olu. God bless you thanks so much for this wonderful star I am going to be giving you recommendation every time on this platform I will write your name somewhere and I will be giving you yeah because mo máa ń gbà mí out bẹ́ẹ̀ you you you are you are worthy I will be giving you respect seriously respect o ìsàn tí bá ti rí jésù tó fún mi yẹ́yẹ́ jésù tó fún mi please give me pen i want to write this name or you can help me let me call them and you help me to write them on the paper piece of paper i want to put this see i want to put their name peter odulaja Odu, <laughs> you don't know Yoruba. Odu is O D U L A G A. Laja. No, mm -hmm. Laja. And uh, the wonderful one of them, I'll be calling them out. You see, let me call the second one. Yeah, I'm showing you. Bumi, do you know. Somebody gave me 500 star. That's Bumi. B U. I don't know how to spell. You know how to spell it? Bumi what? Olu. Just Olu. Ah. Bumi Olu, God bless you. Bumi Olu, God bless you. Bumi Olu, I'm Peter. God bless you. Pretoria, Pretoria, God bless you. Gbogbo àpò tẹ́ ti mú, star tẹ́ ti mú owó tẹ́ ti ra staff mi yìí agbo yẹn ò ní gbẹ ẹ ò ní náwó tán tẹ bá ti ń kọwọ́ sápò owó lẹ́ẹ̀ máa mú jáde ẹ ní fọwọ́ para kẹ tó náwó ẹ ní yún orí kẹ tó náwó ẹ ní pe pépà lówó ẹ ní mọ̀ṣì ẹ ní jìyà ẹ ní tòṣì ẹ ní jìṣẹ́ ojú ò ní tì ara ò ní ní ara yóò tù yín gbogbo yín pátápọ̀ gbogbo tó tẹ fún mínísítà yẹn ọmọ yín ò ní kú tẹ́ bá lọ́kọ ọkọ yín ò ní kú tẹ́ bá lọ́mọ ọmọ yín ò ní kú tẹ́ bá láyàyà yín ò ní kú ẹ ò ní dín ẹ ó máa lé lórúkọ Jésù láàrin ẹlẹgbẹ́ ẹ ò ní rẹ̀yìn ara ò ní níyí o bẹ́ẹ̀ lórí kò ní padà eníjọ́ Saturday ire kù lọ́dún yìí ó sì kù lóṣù yìí ó sì kù lọsẹ yìí kó tó lọ ire tó wà lọsẹ yìí tó kù nínú ọ̀sẹ̀ yìí ọlọ́run yóò pín fún yín níbẹ̀ nínú oṣù yìí ọlọ́run yóò pín fún wa níbẹ̀ nínú ọdún yìí gbogbo rere tó wà nínú ọdún yìí ọ̀run yóò máa pín fún wa níbẹ̀ a ní fọwọ́ aráyé tí o a kàn máa wòran a ṣe a jẹ a ná a lò ẹ ò ní wẹ́ ẹ̀wọ̀n ẹ̀wọ̀n yẹ̀ lórí ẹ̀yin èmi àti yín a ò ní wẹ́ ẹ̀wọ̀n a ò ní jìyà a ò ní tẹ́ a ò ní tí ojú owó ò ní pọ́n wa yàwó ò ní jẹ wá a ní káàbùkù bẹ́ẹ̀ lórí kò ní í padà. Hmm, bọ́ǹjì sábà ẹnìkan ní bọ́ǹjì sábà. Hmm. àwọn èèyàn ṣàmì àwọn èèyàn tí wọ́n ń ṣàmì sí ẹ ṣe gan ni ẹ ṣe gan ẹ kú ìtọ́jú wa ẹ wá mọ nǹkan ẹni tó sọ pé òun fẹ́ ra tíkẹ́ẹ̀tì wá fún wa lọ sí nàìjíríà kò máa ra tíkẹ́ẹ̀tì kò máa ra dátà kankan fún wa wọ́n gbàdúrà wa mẹ́yìn kó rásítà kankan ṣé ẹ ti rí i pé àwọn èèyàn tó máa ń ṣe dáadáa gan wọn ò ń dẹnu ẹnu pọ̀ gbogbo àwọn tó dẹnu sí bíbá yìí sì tó ní pé I will buy you ticket can I come and meet you in the city you are so that we can go to Nigeria imagine ṣé ẹni tó máa ra ẹni tó máa ra ticket mọ́ láti ra sílẹ̀ lọ sí Nàìjíríà ṣé kò nílé abinura one thousand star àbí fún yàn bíbà bóyá one thousand dollar star àbí ó ti ra hundred dollar star lásán ṣe rí i pé wọ́n gbà tó rí i pé wọ́n ra fifty dollar lásán àmì wọ́n ra five hundred kan ẹ̀rí pé ó pamọ́ ni ó jẹrà tizuel okay lọ́wọ́ afúnni máa ń gbé ṣá tizuel i'm very grateful mr peter odulaja i'm very grateful bumi baby ah another person ti fún minister again oh shade no shade shade fún minister wá wow, o Ṣadé shade fún minister oh that's good ah uh -uh. yeah mo rò bóyá pizza nìkan ló fún minister Ṣadé also gave me star thanks so much I am grateful more than grateful ah let me write shade, shade, o shade for Ṣadé shade mo máa máa fún yín ní audience tí mi bá rí ilé platform kan tí bá ti wọlé ọlọ́run jẹ́ máa rántí o so i will drop it by my table níbi tí màá ń wà yìí ṣadé ṣadé ṣadé fọlá ṣadé. gave me star so màá lè mọ reason tí mo fi kọ orúkọ yín torí orúkọ kan wà nínú emily kan tí mo gbé lọ sí emergency yẹn mo ti dé tàbá ẹ̀mí náà pa àwọn orúkọ kan ni mo kọ sẹ́yìn bíbá ìṣá ẹ ṣe merci merci beaucoup. Merci, merci beaucoup. I am grateful. Merci beaucoup. Merci. Elle dit, vous me laissez passer. laissez passer. Merci beaucoup. Bye for now.